对吧？ 要光衣服！ èkó ni. ọ̀hún tó bẹ́ẹ̀ ọ́ bí ìyá wọn nǹkan tó wà nílẹ̀ tó pin kì í máa ṣeré.